آه، الحمد لله والصلاة والسلام على رسول الله ما تعرفين تتعلقني ورجوني وناني اتمام الوفاء في سيد الخلفاء الراشدين كافا محمد هجر لكن قوانين بحياة وصحابي صلى الله عليه وسلم كافا رجل أوان خليفة يعني أبو بكر umar usman àti ali ọ̀rọ̀ nípa sẹ́dínà ali ni abẹ̀rẹ̀ báyìí àti àwọn wàhálà tó ti dáyé rẹ̀ ń títà wàhálà yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni à basira gbogbo tó ń kọ́lọ́kùn wò orí wà ní orí wà ní kọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìmẹ́rẹ̀ ọlọ́wọ́ bá kó bá sàtínú sàárín wọn lọ́wọ́ bá tó jẹ́ àrán lè ṣe dáadáa ní adé náà sàájú ọ̀rọ̀ ìlú khilafu Muawiya nù nígbà tí ọgbọ́n ti na Ali mo sì túnmọ̀ ọdún màáwí àti ní ara ọ̀ mú ọgbà pé president ni amiru mọ̀mí ni Sayyidina Ali torí mọ́gbẹ́ gbogbo àwọn sahabi agbègbè àti àwọn Madina kọlọ fara mọ́ amiru síbẹ̀ so àfáà ni khilafu Muawiya ìyapa Muawiya sí khalifa Sayyidina Ali وامتنع معاوية من البيعة عليه سيدنا معاوية أقل أنك بيعة سيدنا علي بيعراه هو بقوة الأمير هو وحسد على خلافته لأنه ظن أن فيه يواد وقلت سيدني بتقدمه في الاستسكايك وانا خليفة انا نكون لركي يرجوان بي في نسب عثمان على قاتليه nígbà tó pa sínà Usman ó yẹ kẹ́yìn sínà Ali ó yẹ kẹ́lẹ̀ ràn án lọ́wọ́ ẹ̀kẹ́ sínà Ali sínà Usman báyìí ومعاوية يرى لنفسه حقا عظيما في كتاب كتاب عثمان لأنه وليه سنة معاوية لكم جالت تجو ومعاوية لكم بيري فاجة سنة عثمان كوني وليه كوني يبيري كوني وليه ومقول لك كل واحد àwọn òní kọ́ pàrà àtàkàn kọ́ kan wọ́n bá rùn tọ́lọ́pàá kan sọ báyìí pé ìpòláwò tààlà yaqul min kulli mazluman ẹni tó bá pàǹpà àbòsí àdàgbà arìnà lè wọlé yìí sultana afún àwọn wọlé rẹ̀ ní agbára láti bèrè fún ẹ̀rọ àjọpa àbẹ̀rẹ̀ fẹ́ fi káàkiri wọn gbọdọ̀ pààyàn tó pa wọ́n على إمام orí pé ìbáǹsì máa wé ẹ̀ẹ́dẹ́ àfikínà lè pé òun wà gẹ́ẹ̀sì aṣíwájú ní ara ọ̀tọ̀ ohun tí bàbá tó dín dín na alì dandá òun yára ọ̀nàlùbẹ́yà tàlám àlùbíyí lám tàbí لكن لم تكن بإجماع ذاوي حل وعقد ما قدمنا يعني لأنه يرى ويقول أن البيعة علي البيعة تموت ابن علي لم تنعكر كتيدو كتيدو تريدني لم تكن إجماع داول حل أو توفي الإجماع أو بعد كرامات ابن علي هنا كتيدو كما كلمة كتيدو وأرسل إليه رجلا بتمار bá kọ́ta títí láàrí wọ́n ní ṣùgbọ́n nígbàtí alùbá sí láàrí madina tó wọ́n kọ́ mírù ní o nígbà fi ṣe ní o ti tààrà ọ̀nùwánù mílẹ̀ ma'áwíyà ilẹ̀ alìbí ní ìtọ́lẹ̀ tó wà nù nípa náà ni pé ilé yóò tọ́síkẹ̀ ni pé láti lọ ma'áwíyà lọ sọ alìbí àbí tọ́lẹ̀ kò pé ní sí amir mumini ní alìbí kò pé sí amir mumini rárá láti lọ́dọ̀ ma'áwíyà sí lọ́ọ̀ علي بن أبي طالب أمره إذا قدم المدينة أن يدفعه ليعلم الناس أنه مخالف فاجبروا مدينة كنت كان سيشوف مدينة كي mun yapa jami'in shigo sai na ali ta ما أمر ma umira bihi a rakun yabda ga yanzu فلما علم أهل المدينة بذلك أخبروا أن يعلموا ما يعلي في هذه المشكلة على مدينة وأكبروا يتواري تسعي وانت وعلى تدعو كني سبحانه تسعي رأي كني أنا أقول المشكلة فيقاتل معاوية أبو يهب ذلك شيء يوقف معاوية يعني أبي يسرفون في المدينة فبناء ذلك دسوا إليه بزيارة ابن حمدلة وكان منقطعا إليه ثم بيادع ما حمدلة قال هو لتوصم سيدنا علي قال أنه توصم فقال له علي سيدنا علي وصفهم يا بيادع هو بيادع تيسر ويامر منك لأي شيء كما في ara lè jẹ́jú sham ala gbogbo ti sham ala gbogbo ti mahawiya nù wọ́n gbàgbé mahawiya ní gómìnà sham bó ti lòyìn sham fún wa pé tí máa ń wo ìyáàrí òyìn mọ́ máa fi sham yẹn wí Kaduna aláàrán kọ́ kí àwọn mùsùlùmí wọ sham ilẹ̀ sham ti jẹ́ náà lókè ti sílẹ̀ láì tó ń gbà sí ń rú lẹ́yìn látàyè sí ní ọmọ ìbùnà kọ̀ọ̀kọ̀ rẹ̀ bí ọlọ́wọ́ àná ló ti yẹ màáwí àtibẹ̀ ẹ̀nà ìsìlẹ̀ tó dé òkú rárá rẹ̀ tó bẹ̀rẹ̀ lẹ́nu bẹ̀ tó ti màáwí àti di ara alẹ́ ní sham tó ti alágbára ní sham tó ti dé tó ti na òkú náà tó na ọmọr ó wà ní ọmọ sham ọdún mẹ́wàá sí na òkú nígbà sí na màáwí à sí na òkú náà ti di ẹ̀dọ̀ ọmọ tó ti di ìṣẹ̀lẹ̀ nílùú ó dé wa tó bí kí wọ́n máa fi wé ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bú tó wà ń bẹ̀ tó àwọn ará pé tó fẹ́ máa fẹ́ ní àlè بشكل معاوية أن يحضر في زوره فبصوا إليه زياد وكان منقطع عليه قال علي يا يزاد تعسرات لما قرآن يدوم قال لأي سفقني قال لجد الشام قال لجد الشام قال زياد أنات ورفق كنت ní àṣà ọ̀lá ẹ̀rọra ọ̀ ẹ̀yà ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀ tó àwọn ma irú agbára títí na ma'áwíà ní ní sam wọn ni àmì àti ìdá fara bẹ̀rẹ̀ sam pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí mọ́rẹ́fì àti àti rọrùn hamsi ìdámúlò wà á ń ṣẹta ọwọ́ adáwákà ẹni tí ó bá fura sí àwọn àlámàrí ọ̀pọ̀lọpọ̀ àlámàrí tí ó bá fura kí ní iye káwò ìkó ìkó ọ̀bẹ̀rẹ̀ ìdaris ní àmbíyá ìdín wọ̀yọ̀tọ́wìlì ìtìm sọ́mà ìbọn síbi yóò bá àwọn ìkẹgbẹ́ lẹ́yìn náà ló ti bá ti àwọn ìṣẹ́ ìkọ́tọ̀ mẹ́lẹ̀ ti balẹ̀ àkàlà àlì tí wọ́n bá ti wọ́n bá ti قالوا في مكة تجمع القلب الزكاة مصارمة بوغا تيوكا أكين ọ̀pọ̀lọpọ̀ bí ọkọ̀ ṣe pé ọkọ̀ tó wọ́n bá jà lórí ẹ̀ bá ń fa hamiyan ìtẹ́nibúká mùsùlùmí ọkùnrin bẹ̀ ọkùnrin dáadáa tó àmọ́ kò sí ọkùnrin bẹ̀ kò bá rún rẹ̀ jẹ́ gọ́rọ̀ ìkìlẹ̀lì ní ma ń tún lọ́wọ́ ní ìsìn ẹni tó owó lápò nìkan ti di owó yẹn ti di owó yẹn bárò rẹ̀ jẹ́ àmọ́ gba lápàṣẹ olùsíjà ó di ìwà bọ̀ wá tó mìíràn tó ń tó ṣe ara ń jẹ ìṣe kéré nìyẹn lóyún fa sọ́là yẹn láti lọ́wọ́ nígbà ìṣàdé ọgbẹ́ wọlé sí dámú alẹ́kùn àbí mú lọ́wọ́ jọ lọ sílẹ̀ kò fún ìgbà ìṣẹ́ra nígbà ìjẹ̀mbẹ̀rẹ̀ lọ ó di ìwà kíni ọ̀rọ̀ eléyìn ọba ẹnu jẹ́ ọlọ́wọ́ fún sọ zubairu kíni kíla gbé kíla rẹ̀ ó ní mẹ́ta ẹgbẹ̀mọ́ olùkọ́lùbù gbé ọ̀sán àríma gbogbo tí ọkàn ọlọ́pọ̀lọ́ bá ti pọ̀pọ̀ nígbà tí ẹ̀kọ́ fún bá bá jà wọ́n fa àmì yanzu gbóná fún gabon sẹlẹ̀ ìsílẹ̀ bí mọ̀dàlẹ̀ kó bí kọ́ sí náà ti pé wọn ò sàbòsí sínú ẹ̀kan وقال سيدنا وقالوا له ما وراك ما سيدنا الديان كله سن علي قال وامر بكل كده مجدد كله قد يكون هو اللي سن علي قال السيف يعني دانيو فأبدى علي خلاف معاوية بنيا وخروجا على طاعته سيدنا علي أكا خلاف يقى سيدنا معاوية يبوهم بغيا المسلمين وخروجا على طاعته لينا وأجيسي به أوني لأنه رأى أن البيئة أو إني أكبر لمن بايع kọ́mọ̀ pé òun gẹ́gẹ́ bí ẹnìkan òun gbà pé wọ́n ti yàn wọ́n ti yàn ọgbọ́n àwọn tí wọ́n ti mọ̀ báyà ẹ̀ ti tó ìdíje pé òun jẹ́ àmìrì mùmí ní. Gbogbo àti mẹ́rin lẹ́nu yóò báyìí ẹni ó ti tíláàsì lórí ẹni tí ó bá ti báyà السبع وأرسل إلى أهل الأمصار ام لقتال معاوية مراكز كذب كن قالكم ما سبسوا تضربون في سيدنا معاوية كان زبير بن عوام وطلع بن عبيد الله كان خرج يريدان الأمرة رزق بسيدنا زبير بن عوام طلع أما عبيد الله ó ti ṣe kúrò dínà ọkùnrin sí ọmúra ó gbàgbé pé àmúyèdì yẹn àti ṣe náà zùbẹ́rẹ̀ ó wà náà mẹ́wàá tó kọ̀wé àjẹ́nà ló wà náà tó kọ̀kọ̀ síbẹ̀ yẹn tó kọ̀ mọ́ báyẹn nìkan àwọn yẹn àwọn náà fura mọ́ amírísìpù sí nà álì ó ní álì amírù ẹ̀ yìí ó lóojú àwọn yẹn mọ̀ òkú kílà kiri tó fi kọ́ sí nà ọ̀sùnmán ó ní ẹ̀ka tó wá òkè fúrapá àwọn ńgbà tí wọ́n fọ́ọ̀sì wọn wọ́n fọ́ọ̀sì wọn àti bẹ́yà wọ́n ń gbé bẹ́yà tí àwọn ṣèyàn pé lórí ìfúráàní tí wọ́n fọ́ọ̀sì àwọn ni ó di wa bí ẹni tí ń bú Buhari yóò ní pé wọ́n ṣọ̀rọ̀ yóò ní nígbà tí Buhari nínú gírígẹ̀ gbéra kiri pé ìjọba yóò tẹ̀ lójú tẹ̀ táwọn kan tí kan mú ìdà lọ́wọ́ tí kan mú ọ̀dà lọ́wọ́ nígbà ámọ̀ sí fún náà ni ọmọ ọmọ yẹn ti fi gbẹ́jú ó fi wà lọ́wọ́ ọ̀dà yóò tún di ọ̀rọ̀ ni ọlọ́wọ́ kó tó ọ̀dọ̀ ọ̀tọ̀ wa ọlọ́wọ́ يعني كان زبير بن عوام طلحة ابن عبيد الله قد خرج يريدان عمره وما يجدان يكون مدينة ملزي عمره بينما على بين على يتنازل للجاء وخبر مدينكم في حسابه بسنة لنحن ما وقوم lọ ni ìrùnmá dípa tó ń gùn ojú kúrò yóò ti bẹ̀bẹ̀ هو خلاف طلحة وزبير أم المؤمنين عائشة أنهم كتبوا بكرة يعني كي سيدنا لها زبير إياوى عائشة رضي الله عنها موالا جيزي بون ليس الجرى وانت في مكسرة يعني دي سبوت سيدنا مع معاوية ويعطي سيدنا زبير سيدنا طلحة أسمى مواسيد عائشة رضي الله عنها بوضع بكراو مكرمة جبا سيدنا علي خلاف عائشة وطلع وزبير حبيب إياقا سيدنا سيدة عائشة أتكي طلعها أسي زبير لذلك تقعد لي أن أم المؤمنين قد حدث قد بل ولدها وهي عائلة تقتل عثمان وخلافة علي وقبل ذلك يجب عائشة رضي الله عنها عند أم المؤمنين وعائشة رضي قدت بعدها لما كانت حاجة أولك الشهاد مكة أوقع الشهاد أوقع الشهاد فجأة وهي عائلة فإن تربوا إذا تسأل عثمان والفاتن عثمان وخلافة علي حين علي خليفة كان كشي لوري بني ìfọwọ́ rẹ̀ wà complicated náà ni pé ṣíṣe àlè yìí àṣìṣe náà òṣìṣẹ́ dúdú ọ̀gbẹ́rì sí níjọ sí ni ìgbàgbọ́ mi ẹyẹ ọwọ́ ẹ kí wọ́n tó wá pa ìwọ́tájọ́ dùn náà ló bá bọ́sẹ̀ ìfọwọ́ fi wọn gbá inú rẹ̀ dùn sí ipa tó pa ṣíṣe òṣìṣẹ́ bí òkè ní lọ́wọ́ sí ó di ẹwà ọlọ́run kú sànù wà ó ti ṣètọ́ ni wàhálà lọ sí jálẹ̀ قالت قتل عثمان مظلوما وال... قتل عثمان والله مظلوما ما وافقوا اه وقع سيدنا عثمان يتعب سنين قتل عثمان والله والله مظلوما والله لا اتبنى بجنبي والله ما عارف يقول في يعني ما عارف والله ما عارف اقعد وقعدي رجعت الى مكه وخطبت الناس وقالت بس خد قوية بس هو يبان سنو خطة يا أيو أيها الناس عيني إن دوقاع من أهل الأمثال موني وهلا إما و لكاكري وعال المياه أتبدوا لكلو مكاكري وعضيب أهل المدينة أتويروا مدينة اجتمعوا على هذا الرجل مقتولا مسجد المسجد قرى وجو لوري arákùnrin yìí àìsí na osman wọ́n dẹ̀ wá pa nípa àbòsí ìrànbẹ́nà ọmọ aléhi ìṣẹ̀málùmọ́n ọdẹ́sẹ̀ sínà ẹ̀sìnkú kan ní kí ó fi àwọn èèyàn rẹ̀ jẹ́ gọ́vnọ̀ kàlù ọ̀sánmìlá amsaluhum ọ̀bùlà síwájú bẹ́ẹ̀ àwọn kan tó fún bá fojú rẹ̀ dá mi ti bẹ́ẹ̀ ọmọ sí bẹ́ẹ̀ mọ̀wádìí min hamil amma lahum وتابعت وتبايعهم لهم عنها ويرد ربنا يساعدنا كلاوية وبات الأمر فغرسون قصنا إلى عشوي ومن لم يجدوا حج حجة ولا عذرا بادئوا بأدوان حرم وانا لكن شاب رفضنا عثمان wọn ní ẹ̀sìn kankan wọn á bẹ̀rẹ̀ sí dìtẹ̀ wọn fi wá fọ́sàkó bíbí haram wọn á ta ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ ọ̀wọ̀ wọn ta sílẹ̀ wọn sáàlù bíbí ẹ̀jẹ̀ haram ìlú ọ̀wọ̀ wọn sọ ní ìlú ìjùmọ̀ ìfọ̀rọ̀ haram ìfọ̀ ọ̀wọ̀ wọn gbàgbé inú zùlùkọ́tà sí zùlùkíjà ni gbogbo eléyà zùlùkọ́tà sí ìfọ̀ haram ni wọn sọ كان ولوا لا لأسبعاء من من عثمان خيرا من كبات الأرض أمثالهم نيميو مالك الحد باسا أوريد على عثمان بلا ولا لولا ولا فوالله لو أن الزين الذي تدعو به عليه كان زيدا يخلص من كما يخلص الضب من حبسه أو ثوب من بيته إذا مصوه أي قتلوه كما يماس الثوب بالماء بالله لما لكن توانت سيدنا عثمان ليس أبوسي كابي يجب بني تقولي اتبعوا به عليه كان ذنبا wọ́n sọ pé wọ́n kí ṣe pé ìsìnà osman ní ẹ̀sì gbọ́nù ni wọ́n lè يخلص kọ́ńbí nínú òye síbẹ̀ ibi gold láti máa fọmọ́ kúmi dọ̀tí rẹ̀ ọ sọ́ọ́bù mi dẹ́rẹ́ ìhì àbí láti fọmọ́ kúmi dọ̀tí rẹ̀ ìlà masu dáfọ́ àìgbà pẹ̀lú ọmọ ya máa sọ sọ́ọ́bù máa bìnnà láti máa fi mí fọ aṣọ. Sáhà fi ráyí ha Abdullahi bin Hadrami, Amil Mata. Fi ráyí ni Abdullahi bin Hadrami, bóyá gómìnà bùkà bá gba bíu sí ka àìsà wọlé wọn harabi min bani umayya min madina gbogbo àwọn ẹbí sinna usman àwọn bani umayya táwọn ti sáfù madina wọn ti wá láti dìlà wọn ti sáfù madina wọn ti wá sí makara gbogbo wọn ti kàkó sọfọdọ wọn kọlọmọ aleyhim abdullahi bin amr من مصر ويعلى منية من كتب وتباع عيد الزبير وطلحة بين عبد الله ومعامر مثل بكرة وربا جايور بيالا منية وفي كلفة أيضا سيدنا سنة زبيبة والتي عمرها السنة لها انا وكلي اللهم قصة نقول يا عبي صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته